الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن سلك سنته إلى يوم الدين أدوك فún ọlọ́ọ̀ba àtọ̀rọ̀ àlékún kí àti àlékún gbé fún ànábì sallallahu alayhi wa sallam èyí ni àkọ́tún ètò yìí tó wà nígbà ní wàgúṣọ̀rọ̀ ẹjẹ́ kí wà ní farabalẹ̀ láti jẹ àǹfààní ọ̀rọ̀ léèbí látẹnu àwọn olùmọ̀wá àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà sọ̀rọ̀ ọdún gbadúgbò ọ̀rọ̀ jí kí ọlọ́ba kí sọ́wọ́n bísí والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أبي كركة وطلاق الفنون ضاوة كي أنت إن كان تسيكي كبر كي أنت أقول فنون الكيجي ṣùgbọ́n nígbà tí a bá ti mọ̀ pé ní ta fẹ́ ta fún yẹn lílo tó ọkà bàbà jéró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fẹ́ni tó ṣe pé yóò fi pàkí ká máa ta nǹkan èròjà tí wọ́n ń bùkátà láti fún ọtí yẹn fún ilé tí ń pọn tí mu fáwọn èèyàn ọ̀nà tó lábẹ́ òfin ọlọ́run ọba wa nítorí pé ọlọ́run ọba sọ tí mo ń lé wọ̀ ẹni tí wọ́n ń ṣèrànlọ́wọ́ lọ́nà kan àbí ọ̀nà míì tí ọtí mú un fi ń jẹ́ ń tọ́ rọrùn láti mú ó sì ọlọ́run ọba ẹlẹ́dàá wa bẹ́ẹ̀ náà ni kí èèyàn ẹni tó ṣe é òun ló ń ta ẹni tútù fún alágbẹ̀dẹ tó ṣe pé yóò fi rọ ìmọ̀ láti tà fún àwọn ọlọ́ṣà láti tà fún àwọn dánadáná láti tà fẹ́ni tó ṣe pé yóò máa lo ìmọ̀ yìí láti lọ́ọ́ fi dáràn ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́run ọba kí èèyàn jẹ́ni tó ṣe pé òun máa ta lóun bẹ́ẹ̀ fẹ́ni tí wọ́n lò láti fi ṣe nǹkan tó ṣe pé ẹni tí wọ́n rà rẹ̀ ìlòkulò ni ó lò yóò lò láti fi mú kí ìgbésí ayé àwọn èèyàn kọ́ mọ́ láti fi máa bá tiwọn jẹ bẹ́ẹ̀ náà kò tọ́ láti fún ọlọ́run bá wa kí ìwọ̀n á jẹ́ bóyá ìwọ mùsùlùmí yọ wá sọ ike kí nínú kí máa sin jẹ fáwọn èèyàn nígbà tó ṣe jẹ nítorí pé jẹ láti kò sí à ń kó máa ta lómi láti jẹ nítorí pé nígbà tó náà bá ti lọ́mọ wá sin lẹ́dẹ̀ta fẹ́mi tó ṣe pọ̀ mọ́ àṣàyà bẹ́ẹ̀ náà ni kẹ́tẹ́kẹ́tẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ilé ọlọ́run bá ṣe jíjẹ rẹ̀ léwọ̀ yàtọ̀ sí kẹ́tẹ́kẹ́tẹ́ orí ọ̀dàn kẹ́tẹ́kẹ́tẹ́ ẹnu gbó tí ọ̀bá yàn gbé tí kì í súnmọ́ ma eléyìí tó ṣe pé máa sá fún yàn ọlọ́run bá ṣe ṣe jíjẹ lẹ́tọ̀ ṣùgbọ́n kẹ́tẹ́kẹ́tẹ́ ní ọdún keje lẹ́yìn hijira anabi muhammed sallallahu alayhi wa sallam wá sí madina ọlọ́run bá ṣe jíjẹ kẹ́tẹ́kẹ́tẹ́ léwọ̀ nínú hadith inna allaha wa rasulahu yuharrimani akla al-humur al-ahliya ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ wọ́n ti ṣe jíjẹ kẹ́tẹ́kẹ́tẹ́ léwọ̀ kọ́dà lọ́jọ́ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kẹ́tẹ́kẹ́tẹ́ ń ga lórí náà tó ń sọ kútu wọ̀wọ̀ táwọn èèyàn ti ń pọ́ntì láàbì ṣùgbọ́n ní kété tí wọ́n gbọ́ kọ́nà àtànábì sọ̀rọ̀ bá àlùsọ́là tó ṣe jíjẹ rẹ̀ léwọ̀ wọ́n yí òkú dànù mí tó ń tẹ́ran tó ń bẹ nínú rẹ̀ bẹ́ẹ̀ làwọn olùgbàgbọ́ òdodo táwọn bá ti gbọ́ kọ́nà ọba ṣe nǹkan léwọ̀ wọ́n máa kọtọ láti fún Ọlọ́run ọba wọn ọgbọ́dọ̀ ta kẹ́tẹ́kẹ́tẹ́ fẹ́ni tó ọmọ pé jíjẹ ní ọjẹ ọgbọ́dọ̀ ta kẹ́tẹ́kẹ́tẹ́ fẹ́ni tó ọmọ pé jíjẹ ní ọjẹ gbàtọ náà wọn ẹlẹ́dàá wa tiẹ̀ ti sílé wọ kíkí ká jẹ owó rẹ̀ náà haram ni o inna Allaha idha harrama shay'an harrama thamanahu. gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ kọtọ láti fún Ọlọ́run ọba wọn kéèyàn ta ẹran tó jẹ́ àlàyé kó fi wá fi gbà pààrọ̀ ètò tìjọ́kùn bẹ̀tẹ̀ bí ká pé ẹ bá mi gbé òkú màálù mẹ́ta kẹfì wá gba àlàyé kan ọ̀tọ̀ láti fún lọ a ò gbọ́dọ̀ fi èyí tí ọ̀tọ̀ káfí gba pààrọ̀ èyí tó tọ́ ọ̀tọ̀ láti fún lọ ọ̀rọ̀ rẹ̀ kò sí tó burú nínú káràkátà kí wọ́n rajà pẹ̀lú májèmú bí ká pé lápèjúwe wọ́n ti ta ilé ìfọ̀n o sì ti sanwó owó tó san tẹ̀mí lọ́rùn ṣùgbọ́n oṣù kan sígbà tí wọ́n gbowó lọ́dọ̀ rẹ̀ yìí báyìí èmi ti gbélé e fún ọ màá máa gbé ilé yìí fóṣù kan lẹ́yìn ìgbà tí mo gbowó lọ́dọ̀ rẹ̀ eléyìí kò sí ní tó burú ń bẹ̀. a máa ń pe eléyìí ní bẹ́yà ọ̀n mọ́ alẹ́kùn alẹ́ ṣọ́ọ̀t. káràkátà ni eléyìí tó ṣe pé asopọ̀ sí ara májàmú. ní ìgbà tí oṣù kan bá pín lẹ́ni tó ra lóòótọ́ orílẹ̀ gbà tó ń tí kó ti sáwó oṣù kan kó tó di pé ní ọ̀tẹ̀ lọ́wọ́ kò sí ní tó burú ń bẹ̀ lábẹ́ òfin kò sì lè sọ tọ́jà halal di wọ̀. Hmm. ètò túmọ̀ sí wípé ọ̀gá lè sọ pé nítorí pé o ti ta léyìí fún un torí pé o ti ta léyìí fún un yóò fún ọ ní ọmọ rẹ̀ ọmọ rẹ̀ bínú tó ọmọ wa bá sùn fún ìjọ mẹ́fà kó tó di pé ọgbà lé àwọn olùdílé mi ṣe tán lójú tani ilé ìranù tani ilé àdánù nítorí pé àwọn ará lé àrá lé lọ́dọ̀ ẹni ìwọ́n fi wá fẹ́ sọ tó náà ṣe lé ìwọ̀dẹ̀ tọ́bí kò sáyè fún rẹ̀ lẹ́yìn àbí ńgbà tó ti wá ta lé ìfọ̀ tó ń sì ti ra lé ìlọ́dọ̀ rẹ̀ kó ń lè bá kó jáde kúrò nínú léyìí wọ́ọ́rọ́wọ́ ọ̀ra ọtí kátó nǹkan gùn ọlọ́mọdé kò sí tọ́jú bẹ́ẹ̀. lábẹ́ mẹ́jẹ̀mú èèyàn lè sọ pé igi tí mo rà lọ́dọ̀ rẹ̀ yìí o bí pẹ́tẹ́ pàwọn èèyàn kó gíbọ̀ ọwọ́ àrà lọ́dọ̀ wọn létí sọ pé igi tí mo rà lọ́dọ̀ yìí o ẹ̀ bá ń gbèdélé o kò sí tó burúkú òfin ọlọ́run bá gbà bẹ́ẹ̀. ẹ̀yin lẹ́ẹ̀ bá mi là o ẹ̀ sì bá mi là lábẹ́ pé mo ti rà á o ti pé n tó fún mi lówó mi o kò sí n tó burú mbẹ lábẹ́ òfin náà táwọn bá ti rí kó kí àwọn kò sí n tó burú mbẹ ṣùgbọ́n májèmú àgbọ̀rọ̀ dá májèmú tá a fẹ́ fi sọ ń tọ́jú ìwọ̀dẹ̀ tán àbí tọ́jú ìtọ́jú ìwọ̀ ẹ̀rí ní mẹ́kà mínà Muzdalifa Arafat àwọn àyè yìí mẹ́ta ló wà àwọn àyè tá a ti máa sin náà nù gẹ́gẹ́ bí mí náà ẹ̀ka àwọn aláàjò ti wà ń bẹ̀ lọ́jọ́ kẹjọ nínú oṣù dàṣẹ́jọ ibẹ̀ ni wọ́n wà lọ́jọ́ kẹjọ títí di ọjọ́ kẹsàn-án nígbà tí ilẹ̀ ọjọ́ kẹsàn-án bá ti má ibẹ̀ ni wọ́n ti gbéra láti lọ sí Arafat wọ́n máa bẹ ní Arafat ní ọjọ́ kẹsàn-án yìí báyìí láti ìgbà tí àkókò sọ̀lẹ́tò gbọ̀họ̀ tó bá ti wọlé wọn máa bẹ́lẹ̀ títí tó rùn fi wọ̀ bó tilẹ̀ jẹ́ kí wọ́n fi máa débẹ̀ ṣáájú àkókò yẹn ṣùgbọ́n àsìkò tí ìdúró gan-an tí ó bẹ̀rẹ̀ ọ̀nà ìgbàdá bá ti parí sọ̀látò bóhùn àti sọ̀látò àṣù wọ́n sì gbéra kúrò ní ọjọ́ kẹsàn-án kúrò ní àwọ̀fà wọ́n gba Muzdalifa lọ Muzdalifa ń bẹ láàrin Mina àti àwọ̀fà Muzdalifa ni wọ́n sùn májú kó tó wá dé wípé ńgbà tílẹ̀ bá máa ní ọjọ́ kẹwàá nínú oṣù bẹ́lẹ́jà ni wọ́n gbéra kúrò ní Muzdalifa tí wọ́n tún mọ́rí lé Mina ní Mina ibẹ̀ náà ni àwọn jamarat wà al-jamratu as-sughra al-jamratu jamratul aqaba tó Mina Muzdalifa àti Arafati àyè ìjọsìn yìí o torí ẹ̀tọ́ lọ́wọ́ bá ní o wọ́n dà gẹ́gẹ́ bí àwọn mọ́sálásí gbogbo ni o ọwọ́ àwọn gbogbo mùsùlùmí lápapọ̀ ni torí náà ọ̀tọ́ kàtà gẹ́gẹ́ bí òtún ṣe tọ́ka kọkọ̀ sẹ́ẹ̀lì sára mọ́sálásí pé kẹmọ̀ kò sì tọ́ káfí háyà gẹ́gẹ́ bí àìsí ṣe ti mọ́sálásí háyà fún wíyá house àbí ilé ijó àwọn òbòdè lẹ́ torí ẹ̀ àwọn àyè mẹ́tẹ̀ẹ̀ta yìí Mina Muzdalifa àti Arafat èèwọ̀ ní ká ta nǹkan kan nínú ilẹ̀ rẹ̀ èèwọ̀ sì ní ká fi háyà fẹ́nìkan àti pé ẹnikẹ́ni tó bá fi lè ta nǹkan kan nínú ilẹ̀ Mina Muzdalifa tàbí Arafat onítàn ti sọ ọlọ́run ọba wa alábòsíṣì ni owó tó ti gbà níbi títà àbí fífi háyà haram èèwọ̀ ni o èèwọ̀ ni torí ẹ àwọn alimọ̀ṣáà àwọn àyè tá à ń tí ń jọ́sìn fọlọ́ ní Mẹ́kà. haram ní kí wọ́n ta kankan nù rẹ̀ haram sì ní kí wọ́n fi kankan nínú rẹ̀ háyà eléyìí jẹba nínú káràkátà eléyìí tó wọ́pọ̀ jù ní pé ńgbà lọ sọ́dà tá a o wa lọ́wọ́ ìwọ sanwó o sì gbé ọjà tó o gbé ọ lọ àbí kó tiẹ̀ jẹ́ pé a fi ọjà títí ọjà tó wa ọkẹ́ oníkálukú ẹwà àjọṣe pàṣípààrọ̀ ọjà fúnra yín oníkálukú ọmọ àlọ ilé ìlú wọ́pọ̀ nínú káràkátà ó sì ń bẹ nínú ilé ìtúsí pẹ́ni tó wá rajà yọ rajà yọ gbọ́jà lọ lórí pé òun rà láwùn nígbà tó bá yá wọ́n máa sanwó ń fara mọ́ eléyìí báyìí nítorí pé eléyìí báyìí òun náà ni wọ́n pè ní tọ́ àbí bẹ́yọ̀ mọ́ ẹ̀jẹ̀lì ọjà dáta lórí kéwòn bàbá yẹn lásàáwò rẹ̀ sẹ̀ríà kò lòdì sílẹ̀ yìí náà ní ìwà bàjá láwùn sẹ̀ríà ò lòdì sí lópin ìgbà tó bá ti fẹ́ ní táǹtà dà fún ọkàn wa balẹ̀ sí pé ó sanwó nígbà tásìkò àti sanwó bá tó ìwádìí yẹn tí wọn náà bá ti mà bí àwọn èèyàn tí wọn máa rajà láwùn lọ́dọ̀ rẹ̀ ìgbà tí wọn máa rajà láwùn máa wà náà láàrin yín wọn dáa nígbà tó bá ti di kọjá bọ́ sí wọn lọ́wọ́ tó wo lówó ti wà lọ́dọ̀ wọn ó kú kó wọn máa dídúmọ́ gbárí kó wọn máa fàdúró kó di pé kó wọn máa sá fún ni kó wá di pé wà àtàwọn ẹ̀ máa wá àṣírí olóńgbò àti kúté subhanallah ìwọ náà kọ́ ni lẹ́ni tó ti pọ́ wọ́ sálọ sálọ ó ṣe àkàwé ọ̀rọ̀ lóríṣiríṣi ojúwèjúwe kó tó di fún ọ̀tajà fún láwìn wọn á tajà fún ọ láwìn kan ọ̀dọ̀kọ̀ mọ́ nígbà ọ̀dọ̀kọ̀ ọ̀dọ́ kọ́mọ́ nígbà lọ́wọ́ sọ́dà abẹ́ tí wọ́n bá sì ká fún ọ láwùn ọ̀fẹ́ rújọ nìgbà fún subhanallah látàrí pé à ń tajà láwùn à ń tajà láwùn ṣẹ́rí ọ̀tá kó ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú oníkàràkátà ni wọ́n ti fi àrànrajà àwìn sọ́dí lẹ́lẹ̀ ó ti di tán ó ti di pé ẹ má ṣọ́ọ̀pù yìí ní ibi tí lágbájá ti ń tajà nù tẹ́lẹ̀ ta lọ́wọ́ alẹ́ ilé e ṣùgbọ́n ìjọ ìgbọ́jà láwùn ìlọ́dọ̀ rẹ̀ náà ni torí ẹ̀ ló ti jẹ́ pé màdà bá ti mà sí àwọn èèyàn wa tá a sì ti ma ìwà wọn wípé wọ́n á gbọ́jà láwọn ènìyàn wọn ta sanwó padà torí kọ̀tọ̀ ká máa bá ní gbé ká máa mà sí rẹ̀ tá a bá ti wá mọ̀ pé báwọn èèyàn ti ṣe nu wọ́n rajà láwọn wọn ò ní sanwó ohun tó yẹ wá kò ju wípé má fáwọn gbàtọ́ bá ti dá lójú pé àwọn ẹni tí ń gba ọjà láwìn lọ́dọ̀ àwọn wọn á máa gbà láwìn ní rọrùn wọn kì í sanwó padà ní rọrùn ọ̀pọ̀lọpọ̀ owó gan-an ní gbé sí wọn lọ́wọ́ tí rá mọ́ wọn lọ́wọ́ tí wọn ò ní san lọ́wọ́ aláwọ̀ bá wọn sí kóòtù ọlọ́run yóò tún mọ́ wá máa mí kalẹ̀ lẹ́ni tọ́kàn rẹ̀ balẹ̀ wípé kóòtù ọlọ́run gan-an lọ́dà jù. èèyàn abúlé tí wàá mọ̀ pé wàhálà ni wọ́n jẹ fún ọ ni wàhálà ni wọ́n jẹ fún ọ láti inú sàárè rẹ títí dọjọ́ gbẹ̀dà kìyàmù anabi muhammed sallallahu alayhi wa sallam ní ìbẹ̀rẹ̀ ẹ̀sìn islam ní ìgbà tó máa gbókù wá fún kókó sí sọ̀dátù jẹ̀náza sí lára anabi máa ń béèrè pé ǹjẹ́ aláníyì ọ wá fi gbèsè lẹ̀bi tọ́ba níbẹ̀ ni ọjọ́ gbèsè tí ò tí ì san tọ́wọ́ fowó tó tó san gbèsè lẹ̀bi tọ́ba ní kò fowó tó tó san gbèsè lẹ̀ anabi ọ̀rọ̀ ra yóò ní sọ́ọ̀lù alẹ́ sọ àfẹ́lẹ́kọ̀ ẹni kẹ́ ẹ ti sọ láti sí lára àwọn ò ní ṣe sọ láti sí ẹni tó jẹ gbèsè lára ó tó wá di nígbà ìdáyẹn tánàbí wa sallallahu alaihi wa sallam tó ti wá sọ pé ana awla bil mu'minina min anfusihim faman taraka daynan fa alayya sadadu èmi ni mo lẹ́tọ̀ọ́ sáwọn olùgbàgbọ́ òdodo jura wọn lọ torí náà ẹnikẹ́ni tó bá fi lè kú tó fi gbèsè sílẹ̀ èmi ni wọ́n máa bá a san èmi ni wọ́n máa bá a san anábì tí wàá kú báyìí ìwọ tó wàá jẹ gbèsè tó wàá kú ọ̀rọ̀ kó o ní sinmi o ní ní sinmi nù sàárì rẹ̀ àdéhùn wà tí ìmáàmù Tirmidhi rahmatullahi alayhi gbé jáde àti àwọn míì anábì sallallahu alayhi wa sallam oní nafsul mu'mini marhunatun bidaynihi hatta yuqda anhu ẹ̀mí olùwàgbọ́ òdodo á fi dógò sára gbèsè rẹ̀ á fi rọ̀ sára gbèsè rẹ̀ kò ní bọ́m̀bẹ̀ kò ní nísìnyí títí tí wọ́n fi san gbèsè rẹ̀ yìí eléyìí ẹ̀mí mú mi nínú ẹ̀mí ẹ̀sẹ̀ tí ì sọ ẹ̀mí káfíìtì torí nítòsí òun ó ti ju gbèsè lọ nítòsí òun ó ti ju gbèsè lọ tọba kú pẹ̀lú ìmánì rẹ̀ ṣùgbọ́n tó ṣe pé gbèsè ń bẹ lọ́rùn rẹ̀ tó san tó o fi kú ò ní nísìnyí nínú sàárì rẹ̀ o títí tí wọ́n fi san gbèsè yìí fún ọ eléyìí ọ̀gbanilẹ́rù jọjọ tí gbogbo onílàkà ìbá ti gbélé yìí ọjà gbèsè máa ń wà bá ó sì bẹ̀rẹ̀ sí ní ronú báwo la túnbọ̀ tán ọ̀rọ̀ rẹ ọjà sí nígbà tí ọba dára rẹ rí nínú sàárì rẹ ní ìgbà tí gbèsè ọba jẹ ọgbà bì agbàwìn ṣúgà agbàwìn mílíkì agbàwìn kúlíkúlí kò sí ní tọkàn náà pé nǹkan kan kéré àbí nǹkan kan tóbi gbèsè ni gbèsè ń jẹ ayé àtètè láti lónìí ayé àtètè láti san gbogbo wa. ẹni tó wá ní ǹjẹ́ téèyàn bá tiẹ̀ wá kú gan pẹ̀lú gbèsè gbèsè téèyàn ti jẹ lóríṣiríṣi o bá ti kú pẹ̀lú àwọn gbèsè o wọn bá wá kádàrà pé ńjọ́ kú tí wọ́n ti sọ láti jànáza síyàn lára tóníkàlùkù wọn tó síwájú ṣe sọ láti síyànlá lọ́tọ̀ọ̀tọ̀ ṣé eléyìí ò tó láti béèlì èèyàn lọ́wọ́ gbogbo gbèsè téèyàn ti jẹ yìí báyìí torí pé àwọn lè máa ń kàǹkà kàǹkà láàpẹ́ wọn ò bá kàǹkà kàǹkà wọn ò bá rondórondó wọn ò ní kàkàkà sálẹ̀ fi gbọ́ lẹ̀ lọ́wọ́ gbèsè rẹ̀ nígbà tí ọ̀gá wa anábìwá Muhammad sallallahu alaihi wa sallam tí máa ń yẹ̀dá tí ò ní sísọ láti sẹ́ni tó tẹ gbèsè lára níbẹ̀rẹ̀ sí Islam nítorí pé ọ̀ràn ńlá lẹni náà dá báwo á ní ta lẹni náà gánra rí ta lẹni náà gánra rí ó ti wá ká kàkàkà lójú tiẹ̀ tó ń fi gbẹ gbèsè pé àwọn bàbá kan gbọ́ ọ lẹ̀ tó béèrè rẹ̀ bàbá tó ti kó ń gbọ́ ọ̀ ma inú ságo tí wọ́n so náà

táwọn èèyàn kan náà sì tò sí wọn lẹ́yìn ìmáàmù kan parí ọ̀sálámà ẹlòmíì náà tún bọ́ wájú ọ̀nà tún sálámà ẹlòmíì tún bọ́ wájú ọ̀nà tún sálámà ẹlòmíì náà tún bọ́ wájú ọ̀nà tún sálámà olú wa ń dikọ́ adílé máàmù mẹ́ta mẹ́rin márùn tí wọ́n síwájú ṣe sọ̀látù jánásà sí ọ̀kan lára àkọ́kọ́ eléyìí nǹkan dada rẹ̀ kò sínú na nàbẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam ikú kú kan kú lèèrè àwọn oríṣi méjì oríṣi mẹ́ta oríṣi mẹ́rin máa ń tó wájú ṣe sọ láti sìn ẹ̀ lámúlẹ̀ tó ti rẹ́ lẹ́yìn àdáadáa rẹ̀ ọba ẹ mọ̀ pé nígbà awọn ọba kọ́ mà gbogbo oríṣiríṣi tó tapẹ̀ ma ọlọ́run ma se àwọn yẹn gbọ́dọ̀ mọ̀ wá mọ̀

táwọn máa sọ pé à ah, ìwọ ìwé eléyìí tó mú náà dé láyé nìsín lẹ́tí wọ́n hu aláìmọ̀kan yìí báyìí nítorí délé yìí kò sí nínú pé bóyá òkú tó kú jẹ́ ní kàkàkì pé nígbà tí wọ́n kú tán káwá lílè máa mú méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kan máa ti sọ láti jànáza sí lára àbí mẹ́ta àbí mẹ́rin àdádálẹ̀ ní àìmọ̀kan ní ojú dúdú ní jẹ́bẹ̀ lábẹ́ òfin ọlọ́run ọba wa tí ni máa mú kan òtítọ́ tọ́lẹ̀ lànà bọ̀ Muhammad sallallahu alaihi wasallam sọ pé tẹ́ máa ti sọ̀láàtù jánásà sókù lára ẹ máa ṣàdúrà fún tọkàntọkàn nítorí pé kò ń bùkátà àdúrà yẹn ẹ ṣàdúrà fún tọkàntọkàn torí pé kò ń bùkátà àdúrà yẹn èsì pé kí lè má mọ̀ ọ̀pọ̀ àyàfi tó bá ti pé yẹn ọ̀ ní ìgbà tí lè máàmù ti ṣe sọ̀látù jànáza sókù lára àwa wá pẹ́ ká tó dé ṣùgbọ́n a bá òkú yẹn lẹ̀ wípé wọn ò tí ì gbé wọ sàárè wọ́n sì ń gbẹ́rẹ̀ lọ́wọ́ ládé kò sí tó burú lábẹ́ òfin ọlọ́ kíkẹ́ kẹ́ni tó dé náà káwọn náà tó ṣe sọ̀látù jànáza sí lára àmọ́ ìjẹ́bẹ̀ ẹ wá dúró gbogbo yìí ti jọ wà ń bì kan náà àwọn anìkẹ́ni kan bọ́ wájú ìwọ náà tún lọ sí tiẹ̀ náà tún ṣe tiẹ̀ náà tó kú ń ṣe jama báyìí àbí máa ń lò sí mọ́ṣáláṣí báyìí ó tún máa ń lò sí mọ́ṣáláṣí báyìí àwọn lè máa mú jama kọ̀ọ̀kan àbí mọ́ṣáláṣí kọ̀ọ̀kan oníkálukú ọ̀dà sọ̀ láti ẹ̀ sọ̀ láti tiẹ̀ ṣèṣì lára ẹ gbọ́ gbọ́ kàtàkàtà gbogbo tí o sì mẹ́sàn-án lọ àwọn kan máa lẹ́lẹ̀kú lẹ mẹ́sàn-án lọ́wọ́ bá la fẹ́rẹ̀ kó ṣe lẹ́kú sì dúró kò lè dúró nítorí mẹ́sàn-án lọ́wọ́ òun náà lọ́lọ́ sọ anábì sọ òun náà ni àwọn sàhábà tó sọ tó eléyìí ni wọ́n pè ní mà èsì pé kí wọ́n kọ́ máa ṣe nǹkan tí ò wúlò. lẹ́yìn náà ni wọ́n mú fún wa ti sọ láti sún àná ọ̀rọ̀ ọgbọ́dọ̀ jẹ́ tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ ọ ọgbọ́dọ̀ jẹ́ tó dúró dídí ọjọ́ gbọ́dọ̀ jẹ́ ní sísè tòhí nítorí pé tèbá ṣe tòhí tó jẹ́ lẹ́bọ̀ ọjọ́ tó bùn yín náà lọ sá bá ká ìdáhùn àti ìgbàgbọ́ lóògùn wọn ló síwájú ní gàgbáwà gbọ́ màlíkà gbàgbà gbàgbà gbà òkú bá ọmọ ọkọ ẹni ìyẹn iṣẹ́ ẹni pé burú pọ̀ lórí bàbá ọ̀daràn ilẹ̀ ní oṣùwájú subhanallah ẹ gbọ́n tá àdìsí anabi sallallahu alaihi wasallam sọ̀rọ̀ àdìsí abdullahi bin abbas radiyallahu anhuma àti ummul mu'minin ọ̀kan nínú àdìsí méjèèjì tọ́ka pé tí òkú bá kú tá a bá rí ìyẹn ogójì tí kìí ṣẹbọ sọlọ tí wọn ti sọ láti ṣe lára Ọlọ́run ọba ọgbà ìsìnkú àwọn lórí ẹ èèyàn ogójì tí kìí ṣẹbọ sọlọ ẹ rí i pé iṣẹ́ ńlá nù láwọn àwùjọ tó àwọn yìí kárí ìyẹn ogójì tí èsì ẹ̀bọ sọ̀rọ̀ iṣẹ́ ńlá mi láwùjọ ẹ̀ máa wà ní. lọ́pọ̀lọpọ̀ ẹ̀bọ yẹn gan-an fi ń ṣe báyìí ẹ̀bọ gan ni wọ́n ti fi máa lé mi tí wọ́n máa lé mi tí wọ́n máa lé kabila kọ̀kọ́. nítorí pẹ̀lẹ́ bọ̀ làwọn olóògùn làwọn oògùn làwọn gbójúlé àwọn ọ̀mọ́kí àmọ́ oògùn làwọn ní a'udhu billahi minash shaitani rajim. sẹ́rù rẹ̀ náà náà àti wájú tó máa ṣe sọ láti sókùlà ọjọ́ tètè fura tó bá kú kọ́ pàkọ́lẹ̀ wípé ẹni tó bá jẹ́ ọ̀sẹ̀ bọ́ àbẹ́ni tó ń pa nǹkan mí mọ́lọ́ àbẹ́ni tó ń pẹ́ páàgùn ní oògùn làwọn ń wáká ọ̀gbọ́dọ̀ jọ́ ní oṣù wájú ṣe sọ láti ṣe ọ̀la bọ́ bá ṣe ti gbàgbọ́ mọ̀ sínú ìjàmbá ṣe ṣe sọ láti ṣe ọ̀la torí wọn wúlò kankan fún ọ. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ ọ́ kí ló gbèsè ni ẹni gbèsè ilẹ̀ rẹ̀ gẹ́gẹ́ àwọn àwọn àwọn ti kúnlẹ̀ wọ́n á ń dáhùn lè má mú kàǹkà kàǹkà tí wọn bá ti sọ láti sún lára ṣé kò tó láti ṣùfẹ́ fún kò tó láti ṣùfẹ́ fún ẹ kò tó láti ṣùfẹ́ fún ẹ. tọ láti òfin ọmọ ọba wa àní kò burú kọ ọ̀rọ̀ ajá láwùn kọ ọ̀rọ̀ aláwùn lórí ike insha Allah tó bá di bàbá ẹ̀ máa sanwó rẹ̀ àbí sì rà aláwùn lórí ike máa máa sanwó rẹ̀ díẹ̀díẹ̀ màá máa sanwó rẹ̀ díẹ̀díẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ́run ra wa eléyìí wọ́n pè ní bẹ́ẹ̀ yọ̀ ọ́ bẹ́ẹ̀ ó ẹnẹsì ẹ ọjà tààrà lórí pé a máa sanwó rẹ̀ díẹ̀díẹ̀ kò sí tó burú bẹ̀ lágbo ìfún ọlọ́run bá wa. lẹ́yìn nínú èdè tá a lò láyé sìn nínú al-fiqh al-islami a máa ń pè ní bẹ́ẹ̀ ó tàṣípọ̀ bẹ́ẹ̀ ó tàṣípọ̀ tó eléyìí láyé kò sí tó burú nínú ike kọ́ ọ̀rajà ọjà tó wá rà yí báyìí lórí kó máa sanwó rẹ̀ díẹ̀ díẹ̀ eléyìí kò sí tó burú mbẹ eléyìí tó jẹ́ pé àwọn èèyàn náà ti dárò rẹ̀ mà láwọn àwùjọ wa ń bì báyìí òun náà ni ọjà tó rà tó máa sanwó rẹ̀ díẹ̀ díẹ̀ tó àwọn ẹlòmíì lè pè ní hire purchase àwọn ẹlòmíì lè pè ní eh, installmental payment àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ but hire purchase òǹkọ́lá wọn máa pè ó níta wọn máa pè é ni pé ọjà tá ọjà tààrà lórí ipá máa sanwó installmental èsì tí wọ́n háyà rẹ̀ fún àti ọ̀padà wá di tààrà eléyìí báyìí ara ni àti ràǹdọ́tà àti ràǹdọ́ ti di tiwa but lórí pé a máa sanwó rẹ̀ díẹ̀díẹ̀ san díẹ̀díẹ̀ tó eléyìí kò sí tó burú bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ́run bá wa ṣùgbọ́n pẹ̀lú àwọn májẹ̀mú pẹ̀lú àwọn májẹ̀mú kámọ̀ ìpè láti gbọ́dọ̀ bá ti tajà fún lórí pé yóò máa sanwó rẹ̀ díẹ̀díẹ̀ àtijọ́ náà lọ́jà yìí ti di tiẹ̀ o kì í ṣe pé agbó tuntun máa lò ó dìgbà kan o ó ti di tiẹ̀ tí kọ̀bá wa rówó san àjẹ́ pé owó lọ jẹ wá kì í ṣe ń tà àtàkùn yẹn lọ jẹ wá owó lọ jẹ wá kì í ṣe ń tà àtàkùn lọ jẹ wá dídẹ́lẹ́ yìí láti ìjọba àti ilé àtajà ẹ̀ fún lórí máa sanwó ẹ̀ díẹ̀díẹ̀ ńlọ ti tọ́ sí kọ́ máa lò ní lílo ẹni tó ní tó bá yẹ máa ṣe ó ti tọ́ sí pé kó máa lo mẹ́ṣíìnì yẹn ní lílo ẹni tó ní mẹ́ṣíìnì ó tọ́ sí kó lọ gbàwé lórúkọ ara rẹ̀ ó tọ́ sí ó ṣèwé fún mẹ́ṣíìnì lórúkọ ara rẹ̀ nítorí pé ó ti di tiẹ̀ tọ́ yóò sì máa bùn yóò fi gbé ẹni tó bá wù á lẹ́tọ̀ àti jáde máa ó ṣe mẹ́ṣíìnì tá ta fún ọ tó ti sanwó rẹ̀ iná ló ń gbogbo ṣe ń gun ọ̀kan yìí tó ti ra yóò sì máa sanwó rẹ̀ díẹ̀díẹ̀ bákan mẹ́sìnì tọ́ra pé bí ìsanwó rẹ̀ pé náà ní táyà rẹ̀ ti lọ ọ̀kàn yìí nítorí mẹ́sìnì ti di tiẹ̀ owó rẹ̀ làwọn afẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ kìí ṣe mẹ́sìnì òun ló ní mẹ́sìnì rẹ̀ tọ́ òun àbúrò lábẹ́ òfin ọlọ́wọ́ bá wa kọjá kọjá táǹtà ní one thousand naira tí a bá lówó lọ́wọ́ tí wọ́n san ní ìsìn káwá tà fún mi ní one thousand two hundred naira nígbà tó ṣe pé díẹ̀ díẹ̀ ni wọ́n máa sanwó rẹ̀ ọ̀tà kò fi ọlọ́run bá wa nítorí pé nígbà tí wọ́n mà ibi tí èèyàn bá lówó lọ́wọ́ one thousand naira náà ni wọ́n kàn kí ló dé tí wò ó lọ wá one thousand kó kúkú rà lẹ́ẹ̀kan náà ká sinmi ká sọ pé romangoru nù ká yé sọ pé sísìn yọ nílẹ̀ rẹ̀ ó lówó nù ó sì ní ìdí nǹkan fọ́ọ̀mù tẹ́ni tí ń tajà ràn ọ́ lọ́nà nígbà tó náà wá tà fọ́ lórí fọ́ọ̀mù àsanwó díẹ̀díẹ̀ so lílé tó wò rẹ̀ léwu bẹ́ẹ̀ ni kò sí tọ́ka kò sí ọlọ́run bá mi kì í ṣòwò ìlera ń pelé yẹn nítorí pé kò pé òun náà wọ́n ọ̀rọ̀ akọ́ ọ̀nà sanwó ẹ̀ díẹ̀ díẹ̀ bí kò sanwó ẹ̀ lẹ́ẹ̀kan náà kò sanwó ẹ̀ lẹ́ẹ̀kan náà kó béèrè díẹ̀ ńbẹ̀ ó pè jù kọ́ ọ̀rá lẹ́ni tí ọ̀nà sanwó rẹ̀ díẹ̀ díẹ̀ kó béèrè kó béèrè bọ̀bọ̀ ẹ̀ lórí iye rẹ̀ ó pè kó kọ́ sanwó lẹ́ẹ̀kan náà jù bẹ́ẹ̀ torí kékeré torí káni tó bá sanwó díẹ̀ díẹ̀ nígbà tó o bá fi sanwó kásí tá a bá fi ẹni tó tajà yẹn fún ọ pé kí òun lórí ọjà tí lágbájá rà tó san díẹ̀ díẹ̀ lọ́sọ̀ kó wọn máa bí tó ń dà sí ó ti pòórá ó ti pòórá mọ́gbálà torí bí sẹ́yìn gbà ní ọ̀ràn náà yàtọ̀ sẹ́ni tó sanwó ẹ̀ lẹ́ẹ̀kan náà ẹni tó rà tó sanwó ẹ̀ lẹ́ẹ̀kan náà ẹ̀ka náà mo tún lọ fi rà mí padà tó ilé ìjọba lópin ìgbà tó bá ti pé àlékún ti ń bẹ lórí tẹni tó máa sanwó ẹ̀ díẹ̀díẹ̀ sí tẹni tó sanwó ẹ̀ lẹ́ẹ̀kan náà kò bá ti jẹ́ ń tọ́ pàpọ̀ jù ọgbọ́dọ̀ jẹ́ ẹjọ́ papọ̀ ìyàtọ̀ náà ọgbọ́dọ̀ jẹ́ ẹjọ́ papọ̀. bákan náà kò sí tó burú bí gbogbo jẹ́ ẹgbẹ́ níta àgbàlérò pẹ̀lú kíkà tajà pé wọn máa sanwó òun náà ní pé kò sí tó burú kò sí tó burú kọ́ má kí àgbàlérò pẹ̀lú nípa ní àwọn yẹn lára ní wọn lára kọ́ má sọ wọn di lẹ́lẹ̀ sọ wọn tó bá ti jọba wọn kò tọ́ láti òfin ọlọ́run bá wọ. bí gbọ́dọ̀ tó máa tó yìí báyìí tó ń bá lówó tó máa fẹ́ fi ràlẹ́ kan náà gbogbo ẹ̀ pátá kò ju mílíọ̀nù mẹ́rin lọ. tọ́ ìgbà tí wàá ti wá lówó tó mo lè fi ràlẹ́ kan náà yẹn ẹni tó wá fẹ́ gbé kalẹ̀ fún mi pé kí n máa sanwó ẹ̀jẹ̀ díẹ̀ òun á ní rárá o mílíọ̀nù mẹ́rìnlá ìní ìsàn subhanallah ìyàtọ̀ mílíọ̀nù lọ́nà tí ó ti jẹ́ pé eléyìí ò ní rí nǹkan kan máa rán láyé tiẹ̀ ju tìyìn lọ. kọ́tọ́ wípé ní ìgbà tẹ́ni tó tọ́ra jù kó wọn máa sanwó ẹ̀ díẹ̀ díẹ̀ bóyá oṣooṣù bóyá sí ọ̀sẹ̀ bóyá oṣooṣù bóyá sí ọ̀sẹ̀ ọ̀wá owó san lóṣù kan àbí lọ́sẹ̀ kan láti ti mà wípé iye báyìí pàtó lónìí wọn máa san ọ̀wá nítòsí yẹn san káwá sọ pé tọ ẹgbẹ̀rún mẹ́ta tó kù lórí rẹ tó san ọ adẹ́kọ̀ ti dẹgbẹ̀rún mẹ́fà nígbà tó torí tó sùn sàn eléyìí ọ̀tọ̀ torí tẹ bá ṣe bí ọ̀tọ̀ lórí bá pọ́n ń délé. alhamdulilayi rabi alayi adigun fún ọlọ́ọ̀dọ́ ọlọ́kùnrin aṣọ òwò ní ẹ̀sùn lórí ọ̀kẹ́ ọmọkùnrin ọlá nígbà tó bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà nípa nípa ẹ̀sọ̀ mental payment káàpé ní ìṣẹ̀lá kò ju ẹni ká gbé nǹkan yẹn fún ọwọ́ akú a sì mọ̀ pé àlẹ́tọ̀ láti gba nǹkan ẹ̀bọ̀tà àwọn tí ó jogbo rẹ̀ èrè ó dálẹ̀ tí wọ́n fi san balance ẹ̀ sí ìyàlẹ́ gba nǹkan yẹn àbọ̀nà ọgbọ́n rẹ̀ afẹ́ dá sí i tó dé pé o ti wọ́ yìí. ìgbà tó pé gbèsè tó jẹ nìyẹn gbèsè tó jẹ kalẹ̀ ni àwọn tó jogbo rẹ̀ náà bá san torí jáde kan bá jẹun náà ló wá ní tó jogbo rẹ̀ náà gbà. alhamdulilayi rẹ̀ ni agbẹ́ ọgbà ni àbíyé sí ní alẹ́ òkè nítorí àsìkò wa ẹjọ́ bí ìjọba ti pàdé àwọn olùwádìí dásìkò ní ọjọ́ mẹ́jọ kọ́lá sọ̀rọ̀ ju ọjọ́ mẹ́jọ lọ́wọ́